ìjọba gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní rí i pé àwọn tó jẹ́ aráàlú àwọn tó jẹ́ ẹlẹ́sìn àti àwọn òfin ẹ̀sìn à ń mú wọ àwọn tí a bá ń ṣe lórílẹ̀‐èdè tó bá jẹ́ pé tòótọ́ la gbàgbọ́ nínú Ọlọ́run tá sọ yìí tá ò bá gbàgbọ́ nú ọlọ́run pé la fẹ́ wá òfin rẹ̀ sínú òfin orílẹ̀-èdè wa lọ. ṣùgbọ́n àwa ènìyàn náà àwa náà a ní ipa láti kó hmm. nínú ọ̀rọ̀ ìjọba yìí nítorí tá a máa ń sọ pé ìjọba àwọn tó ń ṣèjọba ìjọba àwọn gómìnà àwọn kánsẹ́lọ̀ àwọn mínísítà àwọn hmm. gbogbo wọn àwọn tó wà ní àwọn honourables tá a bá ń pè wọ́n ẹ bá ṣe ń pè wọ́n náà ní ká máa pe òróòro àtẹ̀dọ̀ tiwa náà hmm. ìyẹn ni pé òórùn lọ títí ó jẹ bisikíìtì ó mu mineral ó mu bottle water ó gbogbo ẹ̀ ló mu bó ṣe ń lọ ibi tó mu ibi tó ti mú tán ló jù ú sí eléyìí ò dáa tó bá dọ̀la tójò bá rọ̀ tí gbogbo gọ́tà bá kún tí gbogbo omi yalé à ń wá ní ee à ń bọ̀dé o kò ṣe o à ní kinní kan o hmm. kò ṣe láì mọ̀ pé àwa gan fúnra wa a wà nínú àwọn tó yẹ pé ó fa ìjàmbá yẹn tó fi ń ṣẹlẹ̀ ó yẹ kí gbogbo wa náà gẹ́gẹ́ bí bíi aráàlú ká pe ẹ̀dọ̀ wa àti òróòro wa ká pè é ká pè ká bára wa sọ̀rọ̀ ká hmm. tún ìlú yìí torí pé àti tún ìlú yìí dídá ìlú yìí ó wà lọ́wọ́ wa ó wà lọ́wọ́ ìjọba ó wà lọ́wọ́ gbogbo ènìyàn kí ipa tí o bá rò pé o lè kó hmm. nípa tiẹ̀ kò tó bá dẹ̀ rí bó ṣe inú ilé inú inú agbègbè kan náà ló ń gbé ni tó jẹ́ pé bóyá o rí pé àwọn kan rìnrìn kan tí ò yẹ kán rìn ara ara ẹ̀tọ́ ẹ̀tọ́ wa ní gẹ́gẹ́ bí ọmọ ọmọ ìlú nàìjíríà rere náà ni pé kó o mú kó o lọ fi tó àwọn olófin létí ah, pé àwọn kan ọ̀rìn gbèrègbèrè bá bàbá kan bá kan. àti pé àwọn eh, olórí ẹ̀sìn wa ó yẹ ká tún ká ṣe wọn létí hmm. àwọn bàbá wa nínú olúwa àwọn máàmù pásítọ̀ àwọn olúwo bẹ́ẹ̀ ni ní àwọn agbègbè wa ká hmm. máa fi yé àwọn èèyàn ó pé rere ló pé alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì bá a ṣe ń wàásù ọ̀pọ̀lọpọ̀ ń sìn ìwàásù owó là ń wàásù hmm. how to become rich bí a ṣe ilé ìbò ẹ̀bó hmm. eh, ló ṣe ẹ̀ eh. seven ways to prosperity bẹ́ẹ̀ ni gbogbo àbó ló ṣe lówó bó ló ṣe lówó bó ló ṣe lówó òun là ń sọ ǹjẹ́ à wàásù ìgbàlà mọ́ fún àwọn èèyàn ṣé à ń ṣe dáwà wípé ẹ wo ọ̀run yẹn o hairolaka mi náà lè wúlà ó dáa ju ìbẹ̀rẹ̀ yìí lọ ó dáa ju èyí tá a wà yìí lọ ṣáà ń ṣe àwọn ìwàásù yìí fún àwọn èèyàn wa àbí tá à ń sọ ni pé kán lọ wo wá owó o wọn yà gbọ́dọ̀ lówó ni o ẹ wọn gbọ́dọ̀ ní igbá àwo ni o àwọn tí ó yẹ ká máa ṣe wàásù fún wọn ni pé ọlọ́run ọba tá à ń sọ yìí nìkan òun láò jábọ̀ gbogbo nǹkan fún o tó bá ti di pé à ń wàásù pé lemọ́ lemọ́ lemọ́ lemọ́ owó owó owó ni ohun tá à ń sọ fún wọn náà ni wípé kí wọ́n máa wà ní gbogbo mm. ọ̀nà mm. ṣùgbọ́n ká máa ṣí wọn létí inú wípé ibi tí à ń sọ yìí ó dára mm. ju ibi tá a wà lọ torí pé bẹ́ẹ̀ la ó ti pẹ́ jù. ẹ ọtún bá mi ṣègbọn ló owó ni kẹ̀kẹ́ yìí rere. ó ní kẹ̀kẹ́ ó ní kẹ̀kẹ́ rẹ kẹ̀kẹ́ gan wa kọ́ sí torí ìhìn rere ògùn kẹ̀kẹ́ mọ́. kò gùn kẹ̀kẹ́ mọ́ bàálù ló bàálù ló àwọn pásítọ̀ wọlé sí jẹ́ẹ̀tì ni wọ́n ń lò so owó ni jẹ́ẹ̀tì ìyìn rere mm. ngbọ́ ti pásítọ̀ kan ní mẹ́rin márùn-ún mm. tí kan ní méjì mẹ́ta mm. gbogbo ohun tá à ń sọ ni pé ṣáwọn ọmọ ìjọ tí ìṣẹ́ tó ń ṣẹ́ ṣé wọ́n ti tán nínú ìjọ ni tó fi jẹ́ pé a ti ràn wọ́n lọ́wọ́ tán àwa lè máa lo méjì mẹ́ta gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ṣe kókó ọtún bá mi wò tó bá dé ọ̀sẹ̀ tó ń bọ̀ a gbé olùṣọ́ a gbọ́dọ̀ gbé ìmáàmù wa kán wá bá wa dá sí ọ̀rọ̀ yìí. wọ́n sọ ipa táwọn ń kó. ìyẹn ni pé a máa ṣe apá kejì àkórí tá a ṣe lé ní hmm, a lọ́sẹ̀ tó ń bọ̀. àti ìṣèjọba. bẹ́ẹ̀ ni hmm, hmm. lọ́sẹ̀ tó ń bọ̀ tálákọ́ni wa lẹ́nì kásáré lọ hmm. torí wọ́n ti ń fọwọ́ rò kà fún wa lókè. akọ́niwalé ní yìí hmm. Hmm. kábíyèsí aláyélúwà bá mi sọ òye wọn yẹn náà. òṣèmàwé ti ìlú Ondo kábíyèsí òṣèmàwé ti ìlú Ondo. káre tá à ń pè wọ́n ní kábíyèsí ọba Rufus Adéyẹmọ Adéjúgbé Adésànmí ìkẹta bẹ́ẹ̀ ni jílò kẹta bẹ́ẹ̀ ni ò kábíyèsí àwọn ni ò ṣe màwé ti ìlú Ondo kẹrìnlélí ogójì ìyẹn forty fourth òṣèmọ̀wé ti ìlú Ondo. ẹ ọmọ bíbí inú Prince Gbadebo Adédoyin Kíládéjọ tí ó bí ọmọ méjìlélógún hmm. ìkànnà àwọn ọmọ méjì ohun tí ẹ là kọ́bí nínú àwọn ọmọ méjìlélógún tí hmm. Prince Gbadebo Adédoyin Kíládéjọ bí bẹ́ẹ̀ ni wọ́n di òṣèmọ̀wé nílùú Ondo ìyẹn ni pé wọ́n gbé adélé kábíyèsí láàfin omoṣe kábíyèsí kádépẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ wọ́n gbé adélé kábíyèsí lórí báyìí ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ìyẹn twenty nine oṣù kejìlá ìyẹn December ọdún two thousand and eight ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún two thousand and eight ní kábíyèsí ni wọ́n di òṣèmọ̀wé ti ìlú Ondo. ẹẹ kábíyèsí tún kàwé o hmm. wọn kàn jẹ́ kábíyèsí lásán wọ́n kàwé wọ́n kàwé ọmọwé ni wọ́n bí o kọ táìtù wọn náà bí o kọ oyè wọn ò ṣe mọ̀wé. wọ́n tiẹ̀ wá lọ sí iléèwé lásán hmm. wọ́n lọ sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì ni wọ́n ti kàwé. ní Ilé Ifẹ̀ bẹ́ẹ̀ náà ni kábíyèsí tún kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà kódà wọ́n lọ kàwé lókè òkun tó ní jẹ́ hmm. wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ìlera wọ́n lọ sí iléèwé ifásitì ti ìlú Liverpool Eh, University of Liverpool kábíyèsí tó lọ bẹ̀ wọ́n tún lọ ṣe bẹ́ẹ̀ wọ́n kàwé ẹ wo ìtàn fi yé wa wípé àti òṣèmọ̀wé àti èbúmọ̀rẹ́ bẹ́ẹ̀ ni àwọn méjèèjì nínú ìtàn ìbejì ọmọ ìyá ni wọ́n eh, bẹ́ẹ̀ ni òṣèmọ̀wé ni ti Ondo èbúmọ̀rẹ́ ni ti kíni o ọ̀dà ìníjà ìṣe lọ́sẹ̀ yìí tó bá lọ́sẹ̀ tó bọ̀ máa já wọn tán. <laughs> ẹ jẹ́ ká lọ sí abala òwe wa nítorí pé àkókò ti lọ ṣó mọ̀ pé ó máa ń wù mí kí n máa jẹran yẹn kó máa lọ ṣàmìṣàmìṣàmìṣàm. Eh, sáré jẹ báyìí sáré jẹ báyìí. so kí n ṣe kí wọn bá jẹ wọn bá tí mo fẹ́ jẹ mm. òwe abala òwe wa lọ́jọ́ òní lọ́dọ̀ tèmi ẹ̀pá ń para rẹ̀ ó lóun ń pajá. ìpà ń para ẹ̀ ó lóun ń pajá kí ló ń jẹ́ ajá ipa ni àwọn tó máa ń wà ní ara ajá o tó bá ti tó bá ti yó tán kò lè kò ní lè ṣe nǹkan kan mọ́ hmm, hmm, hmm, ẹ̀yìn òwe lọ́dọ̀ tèmi ó sọ wípé bá o sùn bá o sùn gbogbo pátápátá òun lamẹ́ni tó pè rọ́rọ́ bẹ́ẹ̀ ni bá a sùn bá a sùn a pé lè ń pè rọ́rọ́ ni bẹ́ẹ̀ náà sì ni ẹni tó pè rọ́rọ́ fúnra rẹ̀ òun gan mọ́ra rẹ̀ kó òun wò sùn ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lọ́ọ̀dẹ̀ níbikíbi tí ẹ ti ń gbọ́ wa àníríjú báyìí lọ lórí ètò yín ètò wa ojúmọ́ rẹ̀ níbi tí a ti ń sọ̀rọ̀ nípa ètò òṣèlú ọ̀rọ̀ tó ń lọ àti ẹ̀tọ́ ọmọ ènìyàn ẹ ta tún bọ́ fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ mo fẹ́ gbà yín nímọ̀ràn pé níbikíbi tí ẹ bá wà nàìjíríà yìí ti gbogbo wa ni ẹ dákun ẹ lọ gbà wé ìdìbò yín ẹ dẹ̀ jọ nítorí ọlọ́run ẹ máa gbé gbogbo ìpolówó yín máa bọ̀ sórí ètò yín ètò wa ojúmọ́ rẹ̀ ẹ ta máa fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ èmi náà ni wọn ò ní fẹ́ ẹnikẹ́ni wọn ò ní fẹ́ lomi ìṣe mí Yínká Kẹ́ni lórúkọ mi. ọ̀sẹ̀ tó ń bọ̀ làwọn tún pàdé lórí ètò yín ètò wa Ojúmọ́ Ire tó ń sọ̀rọ̀ nípa òṣèlú àtọ̀rọ̀ tó ń lọ Adédire Adéyèlú ọkọ̀ tèmọ́kíyìn o. ó dìgbà o.